ọlọ́run kó gbọ́pẹ́ wa ọlọ́run kó gbẹ̀yìn wa ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga nínú àánú ẹ̀ abẹ̀rẹ̀ Ramadan angela jẹ́ ẹ lọ sí ráráyọ̀ tí ẹni ṣe ń bẹ̀ o sì gbá lọ́wọ́ wa wa máa ṣe ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga lẹ́yìn tó sọ àwọn ìròyìn ara rẹ̀ tán tí ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga tó dá wa tó jẹ́ oyè wa wípé nǹkan tó hàn àti tó pamọ́ ọlọ́run ọba mà àwọn àforítọ̀síì wọ́n ń ṣe ẹ bá wo ṣéjì sí àwọn nǹkan tó ọlọ́run ọba lòun mọ̀ bí ẹ̀ pèsè mẹ́ta. ẹ Ya wọ́ ìyá àlámù wa fi samáwáàtì wà máa wàlẹ̀ àrùn ọlọ́wọ́n bá máa ti ń bẹ ní sámà ọmọ ti ń bẹ lórí ilẹ̀ àwọn ti ń bẹ ara wọn nǹkan bí àbá ní ma àwọn nǹkan ń níláàbí sọ̀rọ̀ júpítà àtẹ̀ńdákọ ìdóníọ́sì nǹkan kan àwa náà bẹ̀ a sọ̀rọ̀ moon ọ̀rọ̀ sun ọ̀rọ̀ síbẹ̀ kọ́ ọlọ́run ọba ọba tó já àwọn àmì rẹ̀ ni ọlọ́run ọmọ ń tó hàn nítumọ̀ rẹ̀ ṣẹwàrà wọn tá à ń rí àwọn nǹkan kan tó jùlọ ó ní tó yẹ mẹ́ẹ̀dé nìyẹn nítí wọn náà háìdì ọma síbẹ̀ ní abẹ́kọ̀ wàyá alámọ̀ máa tó ṣe rọ́ọ̀nà wà máa tó lè inú níta fi pamọ́ níta fi hàn ọlọ́ni mọ̀ ẹ máa rí pé nítorí wa síbẹ̀ ní abẹ́kọ̀ ṣùgbọ́n àwọn tí ń bẹ ń àti tí ń bẹ ń lẹ̀ eléyìí mọ̀ ń bẹ̀ ẹ̀ tẹ̀lé mi má tó ti rẹ̀ ra ni tí ó tó alájọ máa yóò gbá fọ́nà ìjọ máa tó fi ọdún náà máa tó ọ̀lẹ̀ ìlú náà káàdì kúlọ̀ mọ̀tì ẹ̀ ọlọ́run lọ́wọ́ máa stéèjì ẹlẹ́ẹ̀kẹta ni wá ní wallahu bí àwọn nǹkan yẹn bí wọ́n ṣe pamọ́ sí lọ́lọ́run ṣe tó kò yẹ bí wọ́n ṣe pamọ́ sí mi ẹ máa wò tí ẹ mọ̀ pé nínú nǹkan tá à ń fi pamọ́ wà tí ẹlòmíì tó yàtọ̀ sí wa sì lè mọ̀ tọ́ náà wà sí ìgbà tí ò mọ̀ nítorí pàwọn náà ń fi pamọ́ síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n n ti ń bẹ nínú gbáyà kò sẹ́ni tọ́mọ lẹ́yìn ọlọ ìpẹlẹ ìpẹlẹ ní ó níbi tí máa wọ mẹ́rin ènìyàn máa ìgbà tá a bá bẹ́ẹ̀ fi gọ̀gọ̀ fa ìmọ̀ táàmà la máa sọ pé ó yá tẹ́wọ́ àwọn alágbègbà tó wà máa wọ́wọ́ wọ́n wà tẹ̀lé ẹ̀yà tẹ̀sí báà ní mú kan bẹ́ẹ̀ nítorí àwọn ọbọ̀ fẹ́ tí òfin mọ̀ wá ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀fẹ́ gbàjọ́ ń gùnmọ́nù tàbí kẹlẹ̀ mi ò ní ilẹ̀ ṣú ó wá máa ṣọ́ra wọ̀ ká wá ní gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹṣú ìṣẹ̀ ọ̀fù abẹ́ ẹ̀yọ bá ti rẹ̀ gbòfẹ́ ayé náà mọ̀ bá ká phone rẹ ha ha ha jẹ́ kíkẹ́ off tàbí ẹ̀bí sí flight mode nǹkan ọmọ méjèèjì kò ní dàá láàmú wọn. ẹ dákun ọlọ́run ọba tó láàárẹ̀ ga lẹ́yìn àwọn àròyìn ara rẹ̀ iṣẹ́ àfihàn yìí máa rẹ̀ ọwọ́ amọ́tọ́pìtì mi fún wa. tọ́pìkì tí ọgbà wa tá ń bí tá a gbọ́dọ̀ bẹ̀ kẹ́kọ̀ọ́ tí tó ti ṣẹlẹ̀ fáwọn èèyàn wa ti kún nàbà kí n ṣe jẹ́ ilẹ̀ kan yín náà ti dé o. alámúyá ti kún nàbà kún lẹ́yìn ìyàjá màlúù rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bàbá ọlọ́ni alámúyà àtìkún nàbá òlàzínà kí a sàánù mẹ́rán kọ́bẹ̀lù ẹ̀rẹ́múṣẹ́ ńlá bá ń sàlàyé fáwọn ènìyàn rẹ̀ bá ń bí wọ́n léèrè tí èèyàn bá máa ṣe kèfèrí sọ́lọ̀wọ̀n ọba láyé kọ̀bẹ̀rẹ̀ lórí wọn sáńtẹ̀lẹ̀ ìyá kèfèrí ìyá kẹ̀ǹtẹ́ ìyá kọlọ̀rọ̀ sí kọ̀bẹ̀rẹ̀ lórí wọn àwọn àkán wọ́n ti ṣe kèfèrí síwájú wọn ìjọ á máa ya kèfèrí ó ti pẹ́ pọ̀ mo ti ń jẹ kìí sórí wọn ló ti bẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe pé àwọn àkán wọ́n ti ya kèfèrí rí síwájú wọn tí wọ́n gbọ́n pa àtàwọn yìí kò yé àwọn tó ya kèfèrí síwájú wọn ẹ̀yẹn tí wọ́n àjọ ń pa wọn ní kò yé kí ni wọn ọ̀dọ́ ń pa wọn tí wọn ọ̀mà túbọ̀ tán wọn ní tí ẹ̀ bá mọ̀ pé àwọn tó ṣe orúkọ tí mo fẹ́ ṣe ìlànà nígbà ilẹ̀ ọ̀rọ̀ wọn já sí tí àwọn yóò sápò mẹ́ kò sí òbí kankan tí máa fẹ́ kọ́ máa rí ọjà yìí síbẹ̀ ìlànà ibẹ̀ kan torí kí ni gbogbo wa la mọ ìgbẹ̀yìn olè jíjà. síbẹ̀ náà ibẹ̀ kọ́ kò ka kan tẹ́lẹ̀kẹ́ yóò fẹ́ kí wọ́n ọmọ ọ̀hún tí wọ́n wá ní jàgùdà pálí rẹ̀ síbẹ̀ nítorí wọ́n fà ní wípé àwọn ènìyàn kan ti jalè rí àwọn ènìyàn kan ti jẹ́jàgùdà pálí àjọjọ ọmọ ibi tọ́rọ̀ wọn padà ṣubú sí síbẹ̀ náà ibẹ̀ kọ́ àwa níbẹ̀ kí ti wọ́ àmà yóò rìnrìn kùnrin torí pa àmà bí tí àwọn onírìn kùnrin já sí o mọ̀rọ̀ pa àjọ mi yé ọlọ́wọ́ ń pè àkéèsí níbi ó ní alámiyá ti kó náà bá ulazina káfàárù mìíràn kọ́bẹ̀lì kí ló ń ṣe ẹ̀yìn kẹ ẹ̀yìn kẹfẹ́rí tòní kí ló mú yín tẹ́ẹ̀bí sọ wípé kúfùrù lẹ́ẹ̀ta wọn létí tẹ́ẹ̀fì ní àìnígbàgbọ́ ọ̀nà ọlọ́run òun lẹ́yìn náà ó máa ń ṣe ṣe làbẹ́rì àwọn tí wọ́n ya kẹfẹ̀rí síwájú yín ṣe kò dé ti gbọ̀yìn tó ike tó bá dé ti gbọ̀yìn kẹ́ ẹ máa fi tọrọ wọn já sí ẹ̀yin náà ò ní bẹ́ẹ̀ kí ti yín ọjà síbẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kan tẹ́ ẹ bá fẹ́ kí ti yín ọjà síbẹ̀ ẹ̀ ní ṣerú kófòrò tí wọ́n ṣe. Ẹlọ́n fi ní fàzà kú. Fàzà kú wàzà Wàrà ahùn àzáàbùn. Ẹdàkẹjá gbọ́rọ̀ ọlọ́run ọba yé dáadáa kọ́lọ̀ ń jórí wa. Ìyà méjì níbẹ̀ fún kèfè. Ìyà méjì òun ní ìbẹ̀ fún kèfè. Ìyà alákọ̀ọ́kọ́ òun ni ìyà táyé. Pábà ń bá rí ìyà òun ni ìyà tọ̀run ọlọ́mọjà nípa ẹnu kàtà nù méjì ọlọ́ni fàdákú wà báàlà amúrí ìgbẹ̀yìn ọ̀rọ̀ wọn ibi tó já sí láyé wọ́n tọ̀wọ̀ ẹnu ara wọn náà wọ́n fi tọ̀wọ̀ ara wọn tọ́yàwó àtúbọ̀tán àwọn ọjà nínú Al-Qur'ani ọlọ́ni fàkùnlá ní akọ̀ọ̀dùn náà mìíràn bíi فكلا أخذنا بذنبه فمنهم فمنهم من أرسلنا عليه حافظا ومنهم من أخذته الصيحة ومنهم من قصصنا به الأرض ومنهم من خسفنا به الأرض وما كان الله ليظلمهم كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ألا مثل أباري tí ọ̀wá báyìí ni ìwọ náà padà sí mẹ́yẹn ọlọ́ni fàkúnlẹ́ gbogbo kálukú wọn àkọ́gbẹ́ná àfihàn dá wọn mú bí záńbì nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ kéèsì ká sàbúṣe nìkan fàkúlà ní àkọ́gbẹ́ná bí záńbì fàmínhùn mọ́nà àrùsálínà àdáyìí ṣáàṣìbà ọlọ́láwọn míì nù wọn atẹ́gùn àdàn tó gbé yí ìpè sínú la bá tí wọ́n jẹ́ atẹ́gùn kí n karùkù lálálálálá a sì gbé mi inú a sì lọ́bá a sì lọ́bá a sì námọ́lẹ̀ pọ̀ yóò sì nàpọ̀ ìgbà tí ìbìnà ọlọ́run ọba dé àwọn tí wọ́n bọ̀ ọlọ́run ní àwọn oúnjẹ nínú ẹni tá a ní kílẹ̀ ó gbé mi ilẹ̀ ọlọ́run ọba ọlọ́run ní kó gbé mi àti gbogbo tó ní ilẹ̀ sì dóògùn wọn kí lọ sọ́jà ẹni kílẹ̀ ó gbé mi kí lọ sọ́jà àìnígbàgbọ́nù ọlọ́run àìmọ̀ ọ̀rìn sọ́lọ́run ẹrú orú wọn abe òun ni kọ́rúnà kọ́rúnà ọmọ ìsọ̀rọ̀ìlú ni ó sì gbọ́wà sílẹ̀ ní anábì ọlọ́run anábì àmúsà alẹ́ ìsọ̀rọ̀ ọlọ́run wá bùn ún lọ́wọ́ ọlọ́wọ́ tó ní ara kìí sọ ọlọ́run ló ṣe ó ní mọ̀ òun ló ẹ̀ríkà wà náà kọ́lọ̀n kó ṣàánú ọ pápá ìran ti Yorùbá yóò yìí ní ọjọ́ á lójú púpọ̀ pọ́ọ̀rù náà ní owó ọlọ́lá ọlọ́lá débi wípé ọjáde sáwọn ènìyàn yóò máa ṣe yàǹgá lọ àwọn èèyàn sì rí wọ́n sì ń fọlá rẹ̀ tọrọ lọ́dọ̀ọ̀rọ̀ wọ́n ní yàrá náà bí sílámà ó ẹ́ ọmọ ṣe o ní tọ́lọ̀ fáwà náà nínú tó fún kárùn náà ìnáhù lágún ṣàbìn àbìn àà tí wọ́n bá ní ọwọ́ èèyàn tẹ̀ láyé ọwọ́ kárùn náà tẹ̀ àwọn èèyàn wá ń fọlá rẹ̀ tọrọ táwọn fún nígbàgbọ́ tó yẹ kóòrò wọn wọ̀ ọ̀nà wípé à ẹ̀ sọ́ra yín bẹ́ẹ̀ bá ọba láyé ń jẹ́ gbà yóò ju ẹ kí ni pẹ̀lú kọ́ọ̀lù fakọ̀ sáfún náà tí ń jọ lójú ọwọ́ tó ní tí ń jọ lójú tó kó dànù lé táwọn èèyàn fẹ́ lè dá kọ́kọ́rọ́ rẹ̀ gbé ọlọ́run ní àtòun àti ilé yẹn á ní kí lè gbé wọn lọ́mí ìhàn wọn kọ̀sáfúnà ń bẹ nínú mọ́nà kọ̀sáfúnà ní ìlà àrùdọ̀ ẹni á lè gbé mi ilẹ̀ ti gbé mi. ألم يأتكم نبأ الذين كفروا Ọlọ́run ní ẹ lọ béèrè nípa àwọn kèfèrí tàná wọ́n tọ́ ìgbẹ̀yìn àlámàrí wọn wò nínú àpèjúwe tó dá yányán wọ́n làwọn èèyàn níbi wa lóòkù àwọn èèyàn níbi wa lóòkù wọ́n ya kọ̀lọ̀rọ̀ sí tí ọ̀dá anábì lóòkù wọn wọ̀nù ọlọ́wọ́n bá dáwọn obìnrin fún yín ẹníyàwó tẹ́ẹ̀fì bímọ ẹlọ́kùnrin wọ́n láwọn onígbọ́ abẹ́lọ́wọ́n bá nínú àánú rẹ̀ ọlọ́mọ sí mi àtú àwọn màláyíkà ọlọ́wọ́n wá rán wọn kí wọ́n lọ pa márùn wà wọn anábì wa Ibrahim ló yà sẹ́sìn ọmọ ọ̀nkù Ibrahim ní lóòkù sọyé iláyàfẹ́dẹ́ pọ́lọ́n sọ pé fa ámánà làhú lóòpọ̀ lóòtú gbà anábì Ibrahim lọ ọdọ́ anábì wa Ibrahim lọ́lọ́run ti sọ náà dà anábì wa yà kí wọ́n náà lọ́mọ ti sẹ́fún àwọn báyìí sáà gbọ́ ìgbà tí àwọn

bí wọ́n ṣe dé wọ́n sálámà anábìwá Ibrahim ó sálámà nǹkan mọ̀ mọ́ nkàrò ó ní ẹni tí èèyàn bá ń jọjọ́ ń gbèlú èèyàn sá dáàmà bí báyìí ó náà dáàmà sálámà tó wọn yẹ àmọ́ rí o wá wo ti pé kò máa wá rí ọ wọ́n wá lọ dùn ìyàwó rẹ̀ wá dáná wá ṣe ń súyà jáǹpẹ̀ ní ìdílé àdébì ẹ̀yàn tí wọ́n ti ṣe ń súyà wọ́n àwọn ilé ojú ìṣòro mọ́jú sí ọmọ wọ ọjọ́ ò tí ẹ bá rí ibi tí lábáwá bá fi ń jẹ súyà àti wọn ó yàtọ̀ sí súyà ẹ̀ǹgẹ̀dẹ́ nìkan ni wàá wà ra súyà one five báyìí ah súyà one five mo jẹ lánàá òṣìlú ojú ayé lágbára tí àwọn àfàìfù yẹn yóò ju ẹlòmíì lójú bí níbi tí wọ́n ti fi égidì ẹran tí wọ́n ti rò ṣẹ̀ sáà nìyẹn máa kẹ́kẹ́ máa họ́ jẹ kì ṣe pé ọ̀rọ̀ wípé wọ́n bí kiri fún ọ sọ pé tí wọ́n bá fún ọ lékè ẹran méjì ní à wà ní ẹran méjì méjì wọn fi sáà wọ́n náwó gan ẹran méjì méjì wọn fi sáà wà lọ́ ìyàwó mẹ́rin lárúbá ti fún alógidi àjò yìí pé ká lọ jẹ́ èèyàn mẹ́rin wọ́n ní ká lọ jírí di àgbò kìí ṣe àgbò tí ò tó hundred thousand ń sùn. ara ó ní àwọn oníkìlá àbíjọ ó ní ẹ̀pá kẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ó ní àtó bèrè kíkìlá fún àjò lórí tó kẹ́ tó kẹ́ tó kẹ́ ara mẹ́rin ká jírí di àgbò kan ekiri mélòó láàgì ìdíjọ́ bẹ̀rẹ̀ lọ. ekiri méjì kódà wọn ò lẹ́jà o ekiri méjì méjì yóò jọ àwọn yẹn lójú. ọlọ́run jẹ́ ìlú àná ọ̀dà àánú ọlọ́run yóò sùn àbọ̀ lọ́run ọbẹ̀ ń tẹ́ ẹ. máa wo àwọn àlejò tí wọ́n bá ó dídí màálù lójú akẹ́kọ̀ọ́ máa jẹ ọkàjọ mà torí ìdílù ọmọ màálù ní jẹ ẹran ti ń lára ẹran ara ọmọ màálù kò ń kéré nígbà kò ń kéré ẹ máa họ́ jẹ ìgbẹ́ bá jẹ́ tì ẹ̀jẹ̀ ìgbẹ́ bá lè jẹ́ dé kódà ń bọ̀ mí ìjìnlẹ̀ ìtẹ̀mí ni lọ́lọ́wọ́ bá pè abo ọmọ tó sara tọ́ra bẹ́ẹ̀ rẹ̀ ìyọ̀tọ̀ wá dé fún wa ó wá rí i wọn ò náwó sí ẹ̀mí jẹun ah, lóúnjẹ jẹ ibi lóúnjẹ jẹ yóò tún mọ̀ pé ah, wọ́n wá sọ fún pé ọlọ́run sọ fún obìnrin ṣùgbọ́n bí táà ń lo akànyàdọ̀ rẹ ni iná wọn lè kó ha lè ha lè yín kọ́ríà ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ níbi tí àwọn tó wà ń bẹ̀ àwọn la fẹ́ lọ parun àsìkò parun wọ́n ti tó wọ́n ti dàbó ah, ẹlẹ́bi ìwọ yìí mo ní nàfi yà lù pọ̀ ìlú ibi tí lọ lùtù máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbúrò mi tó ti yín wà ó máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Eh, wọ́n ní náṣínú aláàmú bí mà sí i tọ́n pé lóbi tó ń sọ ìwò òbí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ àwa mọ̀ àwọn jù ọ lọ kò yé ọ kò yé kí a mọ̀ wọn aláàmú bí mà gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ làwa ti mọ̀ wọn àti ní nọ́mbà wọn àti mọ gbogbo wọn tán a wọn jù ọ lọ mọ́tò tẹ̀sẹ̀ sọ fún apẹ́ nìkan bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ lánàá náà gbé yánná وأهله إلا من رعته كانت wọ́n ní àlà àlà òun ò ní bá wọn lọ àwọn ẹbí rẹ̀ tó tẹ̀lé náà ò ní bá wọn lọ ṣùgbọ́n ìyàwó rẹ̀ yóò bá lọ ìgbà wọn wá débẹ̀ ẹmọ jẹ́ àgbàgbé ẹ̀lámúyá ti kún náà bá wọn lẹ́bí náà jáfà omi abẹ́jẹ́ àjọ díẹ̀ nínú làbárí àwọn kèfèrí àná àtọ́lọ́wọ́n bá fi wọ́n dá láyé kátó wá máa sọ̀tọ̀rún pàtìdì ìgbà wá jọ́dọ̀ ànábì wa lóòtò alayhi salatu ah mo ṣe rí wọn bá ọkùnrin àlejò tó bá sí abihim wàdà ọkọ̀ abihim dára nínú rí ojú àwọn àlejò tó ń dé ní wá wéré láwọn wà káwọn ọmọ wọn làwọn a wa ń bà ìdíjẹ́ ti ń bà á. wọ́n ní ìlú dùnmọ́ bẹ́ẹ̀rù mọ́ kí ní bọ̀ lọdọ tí ó ráwà wà lọ́dọ̀ rẹ̀ máa wọ̀ yí àwọn ará àwọn aráàlú ló ṣe kẹ̀kẹ́ fún iná lọ̀rọ̀ ọlọ́run bá láàrin yàṣẹ ìlú ìlàyé sa. wọn tó lójú ẹni tó gbà ọ́ gbọ́ tètè pín wá jọ kí lè tó mọ ilé ilé ojú ọ̀dọ̀ mọ́yìn bá kò tó ọ̀rọ̀ mọ́ bá yín lù yìí o kódà bẹ́ẹ̀ bá jáde tán ẹ̀ gbọ́dọ̀ wẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wẹ̀ ẹ̀ tètè kú ònà bẹ́ẹ̀ ṣe wá ní wẹ̀yìn ìyàwó rẹ̀ wẹ̀yìn o orí bó sì bá a ìyẹn wọn yá mi ọlọ́mọ bèrè sí wa ọlọ́mọ bèrè sí wa tẹ̀rí kí làdọ́bì ló tún jáde tán. tó àtàwọn èèyàn rẹ̀ jáde tán ọlọ́nìjà anya ha ọlọ́ni kí àwọn màláíkà lọ kí wọ́n wú ilẹ̀ yìí kí wọ́n wú sókè wọ́n wá gbé láti gbé nínú tí ń bẹ lákọọ́lẹ̀ ni wípé àwọn ajá tó wà nílùú yẹn tí wọ́n fi ń sọ ọdẹ tí fi ń igbe àwọn ajá yẹn àwọn tó wà ń sọmọ ti gbọ́ wọ́n gbé tó súnmọ́ sọmọ tán yẹn yẹn àwọn ọlọ́run ti ń ariwo wọn bí wọ́n ṣe ń ké táwọn ajá wọn ké àwọn ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó wà nílùú náà ń ké àwọn wa yí ojú rẹ̀ padà wọ̀ ìbínú wọ́n wá tọ̀ ní upside down ìtumọ̀ rẹ̀ nu ọlọ́run ní òkè asọ́dàbẹ́ padà. jàìlá àlìyàhá tààlìlàhá wà á ń tọrọ náà àlẹ́yìn ìjárọ̀ tààmì sèjìlì màdúdẹ̀ jàtọ̀ mọ̀dẹ́lẹ̀ wọ́n wá gbé bẹ́ẹ̀ wọ́n á jẹun mọ́lẹ̀ ọlọ́run látún wá rọ̀jò òkú náà tó rọ̀ lé wọn lórí tí a ti sìn jọ ọlọ́run má bínú sí a ó ṣe kẹfẹ́ rí ọ̀fẹ́ láti bọ̀tún ni sọ́fẹ́ làkùnbọ̀ kẹ́ni ń bẹ láyé kẹ́yìn ò ní tẹrí ba fọlọ̀ kẹ́ni ń bẹ láyé kẹ́yìn ò ní gbà bà fọlọ̀ wàmínú mẹ́ta àbúrọ́kọ́ náà ọlọ́ọ̀ni ń bẹ nínú àwọn tá a ní omi omi inú omi la tẹ̀ wọ́n jì níbo bẹ̀rẹ̀ ọ̀nà parí rẹ̀ ọba ọba fa ọba tó tẹ̀ mọ́ lọ́ba lórí gbogbo nǹkan pẹ̀lú ọlá tó ní agbára. أليس علي ملك مصر وهذه الأنهار تجري من أفعالها تبسي ọlá pọ̀ débi wípé ó ní àà ẹni tó tún máa bá ní sọ̀rọ̀ fẹ́ tó máa tẹ́tí sí níbi tí mo wà gbogbo ìjọba àlú ìta lónìí gbogbo ọ̀dọ̀ tí ń sàn abẹ́ta ní tí ń sàn wallahi ìlú ìfẹ́ ọ̀nà ti tó bàbá ń dákọ̀ rẹ̀ lónìí àbíká wọn ní pé ìbẹ̀rẹ̀ látùbọ̀tún ọ̀dọ̀ gbé mi òkun gbé e lọ bá a bá kú lọ́dọ̀ tiẹ̀ ẹja lọ sókè àwọn èèyàn náà ti wá ní kí ló gbé wọn lọ. tó bá rù odò tó le débi wípé ọmọ ànábì ọlọ́run bàbá rẹ̀ ń sọ fún wípé rẹ ọmọ mi máa bọ̀ wá gun kọ̀ ó lòun ní gùn náà ò ní wá gun ọkọ̀ mọ́ wà pẹ̀lú àwọn kèfèrí bẹ́ẹ̀ bá ti ṣe kèfèrí kì láti bọ̀ tán. ẹ̀sìn mi rẹ̀ jọ̀ọ́. tààrí ìran ajábà ní yáṣìmọ̀ ní mínà yìí ọlọ́n lọ rí òkè òkè ọgbà ń kalẹ̀ níbi omi ọlọ́n má bínú sí mi àti yín ọ̀nà táàtọ̀ ọ̀rọ̀ táàsọ ìwà táàwù ìgbésẹ̀ táàgbé táàfi wá jẹ́ ní ìbínú lọ́dọ̀ ọlọ́n lèmi àti ọlọ́n ṣàánú wa gbàdúrà wa ألم يأتكم نبأ الذين كفروا منهم ṣé làbárí àwọn kèfèrí ìtànú wà bá yìí ni tẹ́ẹ̀bì sọ pé ìnàbẹ̀ yà kèfèrí fàzákú wà bá àlà àmúrì ìyà méjì náà ni ọlọ́ni ìgbẹ̀yìn àlámàrí wọn wọ́n tọ̀wọ̀ láyé wọ́n kúrò láyé tẹ́ fi ń tọ́wọ̀ ṣe wá rí ẹjá kún irú ìyà tó jẹ́ àwọn èèyàn lóòtù ṣé kò tó níyà ẹjá kò ṣé ò tó níyà ẹjẹ́ mi ń bẹ lára rẹ̀ ṣẹ́gun yóò ti kọ́kọ́ kú àpò ara rẹ̀ nígbà tí ilẹ̀ bá sọ ní òkè dòdòdòdòdò tẹ́lẹ̀ ní wọ pléènì tí ó wọ pléènì rí yóò sì yàgbé ara nígbà tó ń bá jẹ́ kó yóò gbé èwòlélẹ́yìn فذاقوا وبال أمرهم ولهم عذاب tó bá pín kí ní ìyá ayé ni kò bá dà ọlọ́run ní ìyá ẹlẹ́sẹ̀ ẹlẹ́rọ ń jó ní àtúwà lára sí àwọn kí lọ dé tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí yá. láríkà bí a nà mú yára sáàkì ní يعلم أكثرهم والله غني حميد الله أكبر ìyàtọ̀ àfi jẹ wọn àti ya àtayé àti ya tọrún àdídí fi jẹ wọn àyíṣẹ́kà ìtọ́pàá tàbí fi jẹ wọn ní ìkébì annahu bí sábàbí annahu كانت تأتيهم رسلهم بالبينات أما رانشا وقوابا pẹ̀lú àwọn aṣójà máa wọn àwọn ànẹ́bí kò wọn nù wọn tí ò lánà yá pariwo pé nìkan jókòó dìde ẹnìkan tí ló gbé àà nígbà àwọn abéèrè tí wọ́n ṣe nínú àwọn ẹ̀rí ó tún ju ti ayé àwọn àfáà ní àwọn akatọ́kọ́ ní ó ní àkúkà yìí sádà mẹ́ta ń fàkọ́ mọ́làmù wà á ń ta àṣà ìta àjẹyà láàmìnà ilẹ̀ adámi ah àjánẹ́sì àkúkà yìí sádà mẹ́ta ń أخوك عندها من فقام له وأنت أحييت أجل يا له من العدم وأنت أحييت أجيالا من العدم وأنت أحييت أجيالا من العدم بعد صدر رواح أقول Àbẹ̀ǹtẹ̀ àkókà ìtajà àmàìkà pàpọ̀ mẹ́nà wù. Wà á ń ta àṣà ìta àbúyẹ́ǹtà àyíká lárúrinà ní àdàmú. Wà á ń ta àṣà ìta àyíká lárúrinà ní àdàmú. Ó yà jẹ́ láti bẹ̀rẹ̀. Àkókà ìtajà àmàìkà pàpọ̀ mẹ́nà wù. Adúpẹ́. Mìíràn ilẹ̀ Adami. Ó ní àkúrúkà Ìsá. Ẹni ẹjọ́ ọjọ́ máa bàbá kan náà torí gbogbo àwọn ànábì ọlọ́wọ́ máa bàbá ní ìyá ni ọ̀nà wọn. Bẹ́ẹ̀ bá tírèsì ẹ̀ lọ, bàbá kan náà ni ó jáde. bí a bá la tán Ibrahim lọ́dọ̀ bàbá kan náà ló padà àbíyèsí bàbá kan lànà mẹ́fì ní gbogbo àwọn anábì ọlọ́wọ́ bàbá ni wọ́n ìyá wọn lọ́yà tí wọ́n gbé wá ọmọ bàbá rẹ̀ ìyíká bóun bá jẹ́ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ bàbá ti pàpà papọ̀ Ibrahim ẹ̀gbọ́n rẹ bàbá tu bẹ́ẹ̀ ọ lọ lọ́rẹ́ ẹ̀gbọ́n ni lọ́jọ́ orí. sábà wá pé lábúrò dípò ọlọ tọ́lá ra sábẹ́ ànábì ìfà ìfà jésù tí wọ́n sọ sábẹ́ ànábì ọ̀rọ̀ ọjọ́ mi láti ibẹ̀. àkókò ìsádà máìká fàkọ́ ọmọdé ó ní ẹni ẹjọ́ jọmọ bàbá kan náà ìsà náà fi ìsá tí wọ́n ń pè ní jésù ó pe òkú òkú sì dìde ebó pè é ọ̀kan wà á ń ta àṣìyà ẹ̀yìn ta àṣìyà àyà wà á ń ta àṣìyà ẹ̀yìn ta àṣìyà àlà ó ní ti dáre muhammadu sallallahu alaihi wa sallam àìmáyé àti ìrìnàjìnà ló ti kú tẹ́kọ̀ọ́ lọ́lọ́mọdé láti sọmọdà láyé ẹni ó jẹ́ nìkan àti ẹni tó jẹ́ àìmọye yẹn náà èwo ló tóbi jù. àìwá àmọye àìwá àmọye sáà níbi wàá mú sáà náà kó lókùtọ́ lọ́n jí ìrè ń gbà yẹ ọlọ́run ní dáálíkà ìdí tá a fi dí àjẹ wọn bí a náà hùn kí Yàtíhìm rọ́sọ́lọ́hùn. Ọlọ́ ní àwọn ìránṣẹ́ wọn ẹ̀rì tó rúsùlù lókè. Àwọn kèfèrí ìtànú àdíjé bí àjẹ́ wọn. Ṣùgbọ́n àwọn ìránṣẹ́ wọn dé wá bá wọn pẹ̀lú ẹ̀rí oríṣiríṣi. Tẹ́lá ń wọ ẹ̀rí. Ìbá àwọn kan ní aláwọn ní ìdí ràkúnmí. Ràkúnmí. Abo. Wọ́n á rí tán, wọ́n ò tún gbà. bẹ́ẹ̀ bá wá rí kankan ẹjá sáré lọ sọ́dọ̀ ànábì wa Mùsá ṣẹ̀rí ànábì wa rí salatu wa salam tẹ̀m̀pé lè fi ráwọ̀nà lójú bẹ́ẹ̀ náà ẹgbẹ̀ kan lè lójú ó sì dàgbà síbẹ̀ ṣùgbọ́n da àwọn pa ọ̀sà ìgbọ́ sá lọ

iṣẹ́ tó dẹ̀ rán mi ni wípé gbogbo àwọn ọmọ ìsírẹ́lì tó ti mú lẹ́rú tó ti ń jẹ́ yàrá àtẹ́jọ́ rìlíìsì wọn fún mi kí n máa kó wọn lọ. Ah, níwọ̀ yìí náà alámúnú rọ́bí káfí yìí náà wà lábí sàfí yìí náà wàfà àìsàfà alátákà láti ó níwọ̀ yìí náà alámúnú rọ́bí káfí náà wà ní ìdájẹ́ sáwọn alátọ́ níbi nígbà kékeré wàlá fi ṣàfihàn mẹ́nà ọmọ orí kàṣí ní ó ní iye ọdún tó o lò nínú ìdíkí ayé ẹ̀ láàfin mi ṣé orúkọ àgbàgbé ni fàfà àyíká fà aládàkà làbí fà àyíká orúkọ àgbàgbé tó o ṣe tó fi sáyé wà á jàmì náà ilé àfẹ́rí ìwọ ọmọ tó ṣe wí kí ara àwọn kèfèrí lọ wà kèfèrí tó pè aláìmọ̀ rẹ̀ ṣé irú rẹ̀ ló ẹ̀kọ́ padà sáàfin kọ́ wa mọ braga kọ́ fẹ́ kó àwọn tẹ́mi bí n kẹrù ìwọ tí ìmọ̀ bàbá rẹ̀ tí ìmọ̀ ìyá rẹ̀ tí mo ṣe ń bọ̀ tí mo ṣe tọ́ dàgbà mọ́ tọ́ dàgbà tó tó dàpọ̀ ayẹ̀ ọ wà dé irú ẹ̀ irú ẹ̀. ọlọ́run mo tún alifọ̀ ayé tó ayé náà wà á nà mí náà bọ̀ gbogbo ń tẹ́ ẹ̀ ń wí wọn èmi náà mọ̀ kí mo ṣe ń tí ọ̀dà ṣùgbọ́n ìmọ̀ kan gbà náà ìmọ̀ àmọ̀ àti ṣe mo ṣe. kó sọ̀rọ̀ nígbà tí wọ́n ń búrágà tí wọ́n ń búrágà anábì musa ní pé awàlà òjì tó kàmì ṣe ìní mo bí tí mo lè mú nǹkan kan wá tó fi rí pé òun tọ́ lọ lọ́rùn náà mi ló sọ. ó ní pé nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tó fi púrúfù àmì á mú wá kárì ààrẹ musa sì mọ́ lọ́wọ́ ọ̀pá yẹn iṣẹ́ tí wọ́n fi ń ṣe yìí ṣẹ́rí tó bá ti ń dẹran lọ tí bá ti ń dẹran lọ àwọn ẹni tí ń dà fún ṣọ́àìbù ni o tó bá wá débi tí ewé wà lórí igi tí àwọn màálù ò lè nànú débẹ̀ yóò wá máa mú ọ̀pá yóò fi na ibi àwọn ẹtuntun gi tẹ̀wọ̀n kí atuntun gi tọ́rọ̀ tẹ́ bá ti dáńpa kíní báyìí ewé yẹn máa bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ń bọ́ọ̀lẹ̀ àwọn màálù yẹn yẹn ọ̀pá rẹ̀ yẹn tẹ́rí kí ló jùlẹ̀ ní lọ́ba dèjò ìgbà tó dèjò kìlá ọ̀nà hù ọba tó tọ́ ọba bí yá yọ yọ ọwọ́ jáde báyìí lọ́wọ́ bá funfun gbòò ọ̀rọ̀ rẹ ti yé mi so kíkó tó kú òbí iṣẹ́ ẹ̀dá lọ lọ́kọ́ ọ̀rọ̀ rẹ ti yé tó ọba wa ní ti dání àwọn ìyá láyà onídàmbẹ́nù lù ní kọ́ ọlọ́dún lọ́ba dojúkọ àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n ní sẹ́yìn lè dọ́dé ẹ̀dínì olùdí mẹ́rin kan mọ́ra ẹ̀gbọ́n rẹ̀. àwọn méjèèjì wọ́n bẹ́ẹ̀ lè yípo lórí ilẹ̀ yìí ni kí ni ká ṣe fún wa. àní àkọlé tó bá wọn ebi wọ́n ló nílú pọlọ́ngọ sínú ìlú wíkẹ́ ẹni àwọn tẹ́ bá dára wọn tí dá lẹ́nu tí dákọ́ lẹ́nu náà yọjú náà bá kó àwọn òpin náà àwọn òpin náà tó dòpin náà lọ àwọn àbí tó ṣe yí pé bọ́ọ̀ bá dára àrẹ lójú ọ̀gbọ́dọ̀ wá bá dín wọn ni wọ́n pe Musa náà àwọn Ọlọ́run púpọ̀ Musa pàdé sí náà ní ọjọ́ ọjà ẹ̀dá kò fẹ́yìn ẹ̀ dáhùn lọ́jọ́ òde tí ẹ̀ wá ní agbolé kan wà lẹ́dẹ̀ kò sọ́mọ ilé ibẹ̀ lọ́jà tọ́pọ́síbù ẹ̀ dá mi lóhùn ọ̀pọ́síbù wọ́n ní mọ̀ ìdòkun yá owó mú ìdínà kọ́ bá dọ́jọ́ ọjà ẹja pàdé lọ́jọ́ ọjà tó ti mọ̀ wípé gbogbo òdílé ni ó ní representative rẹ̀ bí gbogbo ilé wọn ọba ṣe ẹ̀wá wọn lẹni tí ó mú láàbáyé lọ lé fún wa tí ẹ bá ń ṣiṣẹ́ ọlọ́ọ̀nà ó tún ní strategy wọ́n ní wàá yóò sọ̀rọ̀ náàsì dùhá ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n á lọ́gùn fún ọ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ pé tẹ́ bá tún wá lọ́gùn pé ẹ̀yìn ni wàá wòran o bóyá lọ́jọ́ ó ṣe kú tó wọ́n ní kó sì dásìkò dùhá ẹ máa wò àsìkò dùhá ojúmọ́ ó ti mọ́ oorun òsì ní máa tààyàn láàdé bí kéèyàn ní pé mọ̀ ń sàrọ̀ kò yé ara sátẹ́jì dáwà ní kò ní sí pé àwọn ah, ìtajà àti kóòdù ha ni o láwọn èèyàn bá yí adé gbàtà àwọn èèyàn yí adé àwọn òfìdá náà dé wọ́n ní ìmá àǹtòlè kí àtọ́ olóò ní nǹkan lọ́wọ́ tó jù tẹ́rẹ̀ àbáwà ní káwọ́kọ́ jù nkálẹ̀ àwọn ọmọ sáà ní ẹ̀júlẹ̀ ẹjá ní tẹ́jì tẹ́rí gbà wọ́n dà nkálẹ̀ tẹ́rẹ̀ ẹlẹ́gbọ́n sáwọ̀ pé wàhálà ti dé bí wọ́n ṣe ju nǹkan lẹ̀ báyìí lóríṣiríṣi okùn ní bẹ́ẹ̀lẹ̀ ejò láwọn èèyàn rí ọlọ́run fi ń sáṣàrú ayé náà náà sì wọ́n kun ojú àwọn èèyàn lọ́dà òkè ìdánwò mú fóònù lọ́wọ́ ẹ sì máa rí oorun lọ́wọ́ rẹ̀ láwọn èèyàn bá ń rí oríṣiríṣi wọn òfin jẹ́ ẹ̀sùn ó ti ṣẹlẹ̀ lónìí kálukú ń tà ní máyìn ẹ̀rù wọn bá náà gùn sáà náà ẹ̀rù tí wọ́n ń ọ wá ṣe bí ọkùnrin fàáwọ́já sábí náà sí ìfọ̀dá mọ́ọ́sá ọ wá fi ẹ̀rù yẹn pa sínú ọkàn ọlọ́wà ní ẹ̀ mú sáàmà bẹ̀rù sórí ọ̀pá rẹ tó jùlẹ̀ lórí òkè ń jò ní tó ọba jùlẹ̀ máa wàrà tí ọ dá tẹ́rí pákátá ní musa

إن هذا لمكر مكرتموه في المدينة إنه لكبيركم الذي àṣẹ lórí gbogbo ní ẹ̀yìn wọ̀nyí àṣẹ ẹlọ́gà àṣọ́gájú àti múta ní òní kọyí iṣẹ́ kọ̀wá kọyí tán ẹlẹ́ìtọ́ kọyí lẹ jù rẹ̀ títò fi ń sọ̀gá lè lórí ó wà sọ́ọ́lẹ̀ ẹgbà ẹ máa tí ń ṣe fún yín láwọ̀kọ́ sí àánà èdè àkómọ àrùjọlá kọ́mìnà iraq ẹni tí bá ti gé lọ́wọ́ ọ̀tún nù yín lẹ́sẹ̀ òsì ẹni bá ti gé lẹ́sẹ̀ ọ̀tún yín gé lọ́wọ́ òsì nígbà bá wá ń tán ọ̀fẹ́ dàbí ń bẹ ní misra nìkan wá máa kàn yín wọ́n kan gbogbo yín ibẹ̀ lẹ́kùn sí tètè sin àti èkó òjò àmàjẹ yín àwọn nílò àdọ́ yìí kò sí wàhálà iná ìlà rọ́bì iná mọ́ọ̀kọ́lì ọjọ́ ọlọ́run náà lápàdà padà sí tìtì wá pàwá bọ́bà pàwá lẹ́nu sírẹ́tì alámọ́já àná nílẹ̀ ìbáyìí náà ti wáyé sí ìgbàjọ́ ìyẹnjú ọlọ́run ṣàánú wọ́n ní eléyìí tó ti wá hàn sáwà nínú ṣúgbà nínú ìbáyìí náà lẹ́nu sírẹ́tì alámọ́já àná nínú ìbáyìí àwọn ṣúgbà àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó àwọn iṣẹ́ ìyanu tó ti hàn sáwà a lè gbé ọlá fún ọ lórí ẹ̀wọ̀ ilé ìfihàn ṣe àwa àṣẹṣẹ máa ti ná ọmọ alókìdó tó pè àwa bí. a rí pé lóye ọlọ́pàá òjòdè owó ọlọ́pàá sí nǹkan bí ń yan a nígbà o bọ́ọ̀bù àpàwá ni ọ̀pá wa ṣùgbọ́n síbẹ̀ àwọn àtàwọn èèyàn rẹ̀ ọgbà! فأرسل فرعون ha إن هؤلاء لشرذمة وإنهم لنا لرى وإنها لجميع فرعون ní pé ogun ilé ogun àdọ́jà yìí ń ṣé wọ́n tà ní ọlọ́ni yàtà jẹ wọn zálìkà ní ànàwó kíánàtà ọlọ́ni àwọn àránṣẹ́ wa tá àránṣẹ́ wọn wọ́n kó àwọn ẹ̀rí wá wọn àwọn ẹ̀rí tó ọ̀rọ̀ ọlọ́run tó pé sọ̀rọ̀ èèyàn tó pé sọ̀rọ̀ òpìdán pé wọ́n rí wọ́n àwọn bàyè náà tù tó tún jẹ́ṣẹ́ ìyanu nínú àwọn àyàtù wọ́n rí wọ́n tó gbà eléyìí tí wọ́n fi gbà ẹmọ gbọ́wùjà kèfè yìí fàkọ́ọ̀lù abáṣàrún yàádù ìtàwọn akọ̀ lọ́ra sí òmìnir sábàlá àríṣẹ́ ìyanu ará mi pa nàbí ọlọ́run tí èyàn láwàá máa tẹ̀lé ìgbàdá ń bẹ̀ẹ́ bẹ̀ẹ́ abáṣàrú pàṣàrú tí fọ́ọ̀dù ní àbíjà wọn tó wá jẹ́ mú fọ́ọ̀dù kí ó tí ọjọ́ abáṣàrú yà hàdíyá tọ́jọ́ yà hàdù nàná àbí ti ọ̀rẹ́ yọ máa ẹja sáré yanjú ẹ̀ ọjọ́ ti lọ فقالوا أبشر فكفروا وتولوا واستغنوا والله غني اسم الجنس اسم الجنس اسم الجنس هو على اسم الجنس الجمع أبدا òun náà ni wọ́n fọ́rọ́dún òun náà bó ṣe wá wà yẹn lámú fúrọ́dà làhú mí lápùdè bàbá fẹ́ mú fúrọ́dù rẹ̀ wá àlélò lápùdò yẹn ìsánù lálù kò yé nílọ́jọ́ ọjọ́ ya àjú nàìná torí kó ti kó gbogbo wọn sínú sí èèyàn ní wàmù tó wàmù pàṣẹfàárù wọ́tàwá ẹni náà wọ́tàwá náà ẹjẹ́ máa yanjú yẹn lọ́la والله غني حميد ẹjá yẹnjú ẹ lọ́la kámẹ́dà wà lágara ẹni ti fẹ́ tó ṣe lága ju one twenty five adó àwọn ọjà tí bèrè kán bá wà kádà tí ọba ṣe adó àwọn ọjà sọ̀tánì kàlọ́ ọmọ sàmù.